عنه قال وقبان يوم الدين five point ní Kwara State gbogbo ní bá rú wọn lójú nípa ẹ̀sìn wa a lè àbùkọ́tà ìtàrùmí sórí aago wọ̀nyí zero eight one zero three three five one five four nine lẹ́ẹ̀kan sí zero eight one zero three three five one five four nine جزاكم الله خيرا إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أبواتي عن بيت الدين يسر هنا أني أتوبر باي بوالاك كابو كالقولهم السلام عليكم ورحمة الله وبركاته ورنفا taqwallah ìbẹ̀rù ọlọ́run ọba ìpayà ọlọ́run tòun náà ni mò ń bá lọ tó mò ń ṣàlàyé pé ìbẹ̀rù ọlọ́run ọba òun náà nìkan tó ṣe pé ó máa ń káyàn lọ́wọ́ tì láti máa ṣe nǹkan tí olúwa ọba ò fẹ́ ìbẹ̀rù ọlọ́run ọba yìí náà ni ó máa ń tìyàn gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n láti máa ṣe nǹkan tí ọlọ́run ọba tó nífẹ̀ẹ́ sí. Si ní gbogbo ìgbà ní gbogbo àsìkò ní gbogbo ààyè ìbẹ̀rù ọlọ́run ni èyí kéèyàn rí inú yàrá yẹn yàtọ̀ sí ibi tí yẹn ti ń ṣiṣẹ́ ní èyí kéèyàn rí ibi tí yẹn ti ń ṣiṣẹ́ yàtọ̀ sí ibi tí yẹn ti ń ṣe ìjọsìn fún ọlọ́run ọba yẹn ni pé bí yẹn ṣe rí ní gbogbo ìgbà náà ni ẹnìyàn máa wà ní dáadáa so kí ọlọ́run kí ó ṣe wá ní olùbẹ̀rù rẹ̀ àbí nílá ìtàhálà ó súnmọ́ kọjá pẹ́lẹ́ ni ó jẹ́ ìgbẹ̀yìn halqa nípa fẹ́kọ̀ọ́ Allah nípa ìbẹ̀rù ọlọ́run ọba tòmọ́ ń ṣàlàyé nípa àwọn ìròyìn tí a máa fi ń dá àwọn olùbẹ̀rù ọlọ́run ọba mà ẹ̀rí inú al náà ni mo wá wà ní Suratul Baqara tọ́lọ́run bá ti ní والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون ẹ̀rí ọlọ́run ọba tó lára ẹ̀ ga ẹ̀rì ìbẹ̀rẹ̀ sura al-Baqara òun ni táwa sọ di awẹ́wàá nílùú yìí tí gbogbo láwọn fílà fi ń ṣe òlé bídíà káàkiri ìyá lè bẹ̀rẹ̀ mi láàrin kàdìkì táwọn láàrin kàdìkì ìdájọ́ ìwé dẹ́gì iná pé onímọ̀ tó mọ nǹkan tán kà ọmọ mi gan ọmọ kà tòun ti láwọn ṣe òdìmọ̀ òlímọ̀ yẹn bídíà fún kílẹ̀ tó rọlẹ̀ tó ń pin tí ọmọ kà ẹ̀ tó rọlẹ̀ kọ̀ so lẹ́yìn náà ẹ wo ìtumọ̀ ńláńlá tí ń bẹ nínú nǹkan tá à ń kà yìí táwa sọ di nǹkan tá a fi ń ṣeré yìí sọlọ́wọ́ bá ní walladhina yu'minun àwọn olùgbàgbọ́ òdodo àwọn làwọn tó ṣe pé wọ́n ní ìgbàgbọ́ bima unzila ilayk wọ́n ní ìgbàgbọ́ sí nǹkan tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún ànábì tí ọlọ́wọ́ sọ̀kalẹ̀ fún ànábì al-Qur'an al-wahyu ad bá sọ al-Qur'an ọsọ ẹ̀sìn ọsọ islam kalẹ̀ fún ànábì sallallahu wa ma unzila min qablik olúwa ní àwọn ènìyàn wọ́n tún nígbàgbọ́ sí àwọn tíra tó ṣáwájú títà nẹ́bí sallallahu alaihi wasallam tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún un ìyẹn ni pé kò kí ń ṣe pé Kùránì nìkan wọn làwọn gbàgbọ́ wọ́n nígbàgbọ́ sí àwọn tíra tó ti ṣáwájú ànẹ́bí sallallahu alaihi wasallam tíra wọn ló ti ṣáwájú Injil Zabur ó ṣáwájú ànẹ́bí sallallahu alaihi wasallam bákan náà ó zawájú ànábì sallallahu alaihi wasallam sọ́ṣẹ́fẹ́ Ibrahim èyí tá fojú rí tí mùsùlùmí fojú rí tí ó fojú rí á gbà pé ọlọ́run ọba sọ kalẹ̀ torí pé kí ni ọlọ́run ọba ti sọ nínú al-Qur'an ibi tí mo wá fẹ́ dúró sí dáadáa lé ní wallazina yu'minun bima unzila ilayk ẹ̀rẹ̀ àwọn olùbẹ̀gbọ́ òdodo ẹni tó jẹ́ olùbẹ̀rù ọlọ́run tó lágbájá bẹ̀rù ọlọ́run yóò ní ìgbàgbọ́ sí ní tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún ànábì so al ọlọ́run bá sọ kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam ẹ̀rí ibn abbas radiyallahu anhu gbà tó ń ṣàlàyé ayà yìí ó ní yusaddiquna bima ji'ta bihi min Allah yẹn ni pé àwọn olùbẹ̀rù ọlọ́run wọ́n nígbàgbọ́ sí nǹkan tí wà nabi sallallahu alaihi wasallam tó mú wa látọ̀dọ̀ ọlọ́run ń tó mú wa látọ̀dọ̀ ọlọ́run ń nígbàgbọ́ sí kí òun náà ni al òun náà ni sunna rẹ̀ Allahu akbar ọlọ́run wa ló ló jẹ́ kí ọ̀rọ̀ àníbi sọ̀sọ́ náà kó yé wa ó ní wọ́n ya yá ń fi kò àìníl hawa ó ní ṣẹ̀rí ànábì yẹn o ń tó bá sọ kò ní sọ̀rọ̀ fẹ́nu huwa ń tó bá ti sọ báyìí lílé ọ̀rọ̀ alámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn wa pé ọwọ́ alátọ̀dọ̀ ọba nù tó náà ni ànábì sallallahu alaihi wasallam ló fi ń jẹ́ kó yé wa lára tí mo mọ̀ kí yẹn nígbàgbọ́ sáà Nabi ni èèyàn gba ẹni tó sọ lódodo ní tó bá wí tó bá ní nǹkan báyìí bó ṣe rí nìyí ó fún wa ní ròyìn báyìí ni nínú sàárè ni tó níṣẹ̀mí ayé wa ni ànẹ́bí ni ni ó ṣe máa rí báyìí ló ṣe gbọ́dọ̀ rí ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo yóò gbà pé ah, <laughs> dantí anabi sọlọ sẹlẹmù ó gbà gbọ́ fúnyàn jólúbẹ̀rẹ̀ ọlọ́run òun náà ni kí ẹni súnà anabi sọlọ rẹ sẹlẹmù kéèyàn mọ̀ pé kò sí ìyàtọ̀ rẹ̀ ẹ̀rí ẹ̀rí wáyà tí mo kà lẹ́ẹ̀kan kó wà máa yà ń tí kú ánìl hàwà olúwa tó ní wà ń tó ti ríhùhù tà tẹ́dù pété bá ti ń tẹ̀lá nàbì yẹn tẹ́ntẹ̀lẹ̀ ẹ sì mọ mànà ẹ̀yìn lè jẹ́ olùbẹ̀rù ọlọ́run láyé àfi kéèyàn jẹ́ni tí ọgbà ń tí ànẹ́bí sallallahu alaihi wasallam mú wa gbọ́ kí wọ́n ní bàbá alágbájá bẹ̀rù ọlọ́run ah bẹ̀rù ọlọ́run bó wa ni ṣé wọ́n máa ń tẹ̀lé ìlànà ànábì ah àmọ́ ìwọ̀n ìṣe náà nù dé ah ènìyàn bẹ̀rù ọlọ́run nù so ọ padà rí nísìnyí tí ń bá mú àwọn àlàyé wa so lára kéèyàn nígbàgbọ́ sí ẹni kéèyàn nígbàgbọ́ sí ń tọ́lọ́wọ́ wá sọ̀kalẹ̀ fún ànẹ́bí sallallahu alaihi wasallam òun náà ni kíyàn nígbàgbọ́ sí súnà nàbì sallallahu alaihi wasallam ẹ̀rẹ̀ àdìsí máàjì kurt òun ló gba àdìsí wa alkindi ó ní ànábì sallallahu alaihi wasallam sọ fáwọn pé ẹlẹ́ ẹ̀yin mùsùlùmí ẹ tẹ́tíkẹ́ gbọ́ inni utitul kitaba utitul kitab ọlọ́wọ́ bá fún mi ní alqur'an ó wá ní wa misluhu ma'ahu olúwa tó fún mi ní nǹkan tó tún jọ báyẹn náà ní tó tún jọ alukoran yẹn ọlọ́run tó fún mi táwọn fi sẹ́sìn òun náà ní wa wa ni ala yushiku rajulun shaba'an anabi ni ó súnmọ́ tó bá yá ìpadà mọ́ rí ẹnìkan tó jẹun àjẹyó ẹ̀rí bí oúnjẹ ara rẹ̀ tó fọ́ ara rẹ̀ wá ní tó fún ló fọwọ́ ṣe oúnjẹ yẹn èkó yẹ kí bàbá rẹ̀ yóò wá jẹ́ yóò tán tó bá jòkó tán ṣàbọ̀ánù aláàríkẹ́tì yóò wá jòkó lórí àga bóyá àga tó fọwọ́ ara rẹ̀ ṣiṣẹ́ rẹ̀ ní sẹ̀pẹ́lú mi ó wà lórí àga ńláńlá àmóhun ló ṣiṣẹ́ yẹn ẹlòmíì òun wà lórí àga ńláńlá kọ̀mọ́pa kọ̀mọ́gbà tó ń ṣiṣẹ́ yẹn kalẹ̀ iṣẹ́ bàbá rẹ̀ ni tó bá dórí àga yẹn yóò mọ ba gbogbo àyè yẹn jẹ́ ni mùtẹ́kì aláàríkẹ́tì yóò rọ̀gbọ̀kú lórí àga rẹ̀ yaqul yóò àwọn sọ́wọ́ ìpè alaykum bil Qur'an wọ́n ní kùránù nìkan wọ́n náà ni ẹ máa gbàgbọ́ o kùránù nìkan ni ẹ máa lò yóò nìkan èyí túmọ̀ rẹ̀ ni pé yóò nìkan máa lò hadith anabi sallallahu alayhi wa sallam anabi ni yóò túmọ̀ sọ́wọ́ ìpè fama wajadtum fihi min halalin fa ahilluhu pé tẹ́ bá rí ni kùránù nìkan òun náà lọ́nà lóní hadith yẹn onídìíká wá díẹ̀ tí wọ́n tó wádìí nǹkan ò ní mọ̀ ń parẹ̀ ẹ̀yìn wádìí kùránù náà àwọn tó kó kùránù jọ náà káàdì sàmẹ́sì sallallahu alaihi wasallam jọ táàdì sì bá jẹrọ kùránù náà jẹrọ náà ni so ìtú bá ní mọ̀ pé ó bá lè ṣiṣẹ́ lérí ẹ̀ṣẹ́ kí ẹ̀ kárí kò ṣe kó wà kó wà objective kó wà pé ah ẹni yìí ó wà mọ̀ọ́dọ́ bil ilm sallallahu alaihi wasallam ó ní ẹni wọ́n mọ̀ wá sọ fún ẹ pé wa ma wajadtu fihi haramin òun ní kẹ́ ẹ máa pè léwọ̀ nínú Kùránù nìkan wọ́n ní ẹ mọ̀ pé ìntẹ́mi ànẹ́bí sallallahu alaihi wasallam tí mo bá ṣe léwọ̀ ọlọ́run náà ló ṣe léwọ̀ nìyẹn o ìntí ànẹ́bí bá ní ẹ̀tọ́ ni ànẹ́bí náà ló ṣe ọlọ́run ló ṣe lẹ́tọ́ nù o so irú àwọn tán bá láwọn ń takò alukọ̀rọ̀ánù báwọn àtàláwọn ń takò àdìsàn ànẹ́bí tó láwọn nígbà tètè bá lọ lè bí wọn ipe àní sọ̀látò lè rìn èrò ìdí ń bolẹ̀ ti rí i ẹ wá wá nu kọ̀ránù ẹ lè rí i inú hadith anabi lọ wá sọlátùl janaza níbo lẹ ti rí ẹ lè rí i inú hadith lẹ ti rí i ṣùgbọ́n àwọn eléyìí ọ̀pọ̀ bẹ́ẹ̀ rẹ kẹ́tẹ́ tó ṣe pé inú hadith lẹ ti rí rẹ ti rí àmọ́ èyí bá ti bá fẹ́ nu wọn mú ẹ̀rí wọ́n takò ó ni <clears throat> àwọn fẹ́ rí inú kọ̀ránù ni tó léyìí. àsàkásà ni tó bá ma yu'minuna bima unzila ilayhi ara pé ìyẹn nígbàgbọ́ sí ti tí ọlọ́run sọ̀kalẹ̀ fáànù nabi bì òun náà ni kó ṣe pé ṣàbẹ̀tú sunnatihi èèyàn fẹ́ràn súnmọ́ ànábì sallallahu alaihi wasallam èèyàn láìkẹ̀ na ah, áá ah, ìlànà ànábì Allahu akbar ẹ̀rí tí wọ́n bá ń ni ó máa pe pé àwọn èèyàn àwọn bàbá tó ti lọ yẹn ilana nífẹ̀ẹ́ gbátá fi wà ní kékèké ẹ̀rí kéèké ti ń sọ yìí o kètí tó àádọ́ta ọdún kètí tó fifty years tó bí ká ní pé nígbà tí yẹn ti ń gbọ́jú bí yẹn ti ń di ọmọ forty five years thirty àti yẹn nǹkan bí forty years back àbí hmm, subhanallah ní nǹkan bí ká ní bí forty years back tó ti ń dọmọdún márùn-ún dọmọdún ní kàtà àti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ láwùjọ ẹ mọ̀ wá gbọ́ pé ọlọ́mbọlá kọlá nẹ́bì ọlọ́mbà nẹ́bì ọlọ́run rẹ̀ bídí àṣẹ ìtàn ilẹ̀ ọlọ́run gbé súnà nẹ́bí ga wàláhì bá ṣe ha sí rí nù láti kínkínní bó ṣe wà lọ́pọ̀lọ́ mi nù tó tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ àdúrà táwọn bàbá yẹn máa ń ṣe dákọ̀ wọn bẹ̀rẹ̀ nu ẹ̀rí opening prayer wọn nu nígbà wọn so níbo la ti gbọ́ yẹn mọ́ nìsín súnà yẹn gẹ́ lọ́ta wa báyìí nílọrin yìí òun gangan náà lọ́ta wa òun gangan náà ló ṣàgbákò wa nílùú yìí ó sàgbákò àwọn èèyàn má ní kí wọ́n lọ sàgbákò wa ó sàgbákò àwọn èèyàn nílùú yìí àwọn ọ̀tá ọ̀tẹ́ ẹ̀sìn wọ́n sì wọn fókun ẹ̀sìn bójú ẹ̀wọ̀ ìlànà tá nẹ́bí sọ̀rọ̀ ọ̀sán náà mo sì gbé wa wọ́n sì kórìíra rẹ̀ wọn ò fẹ́ tó gbẹ́ni tó wá ń ṣerú nǹkan báyà ọlọ́run bá ti kì wá nílọ ọ̀nà suratul ọlọ́run bá ní gbogbo àwọn tó ń bá máa ń takò àṣẹ tánàbí bá pa wọn ìlànà tánàbí làkàlẹ̀ tó máa ń takò an tó síbà òun fìtìnà tòun kó má jẹ́ pé fìtìnà padà wá bá wọn ẹ̀rẹ̀ gbogbo tó máa ń takò lànà nàbì fìtìnà bá fìtìnà bá láyé bá lálùkìyàmà aw yusiba um azabun ali àbí kí ìyà tó lé ìyà ńláńlá tó lé yẹ́ padà kàn onítọ̀hún tòun náà ni pé ìlànà tí Ànábì sallallahu alaihi wasallam là kalẹ̀ ọ̀nà tí yóò fi hàn pé olùbẹ̀rù ọlọ́run ni mí òun kí yóò fẹ́ràn lànà yẹn ọ fẹ́ràn rẹ̀ pé á ah! ìlànà rẹ̀ pé á ah! ọ̀nà rẹ̀ rí léyìí ṣẹ̀dá kò bóòlù ṣe fẹ́ máa parọ́pọ̀ fẹ́ràn èèyàn tẹ́mọ̀ ní ẹ̀yìn ìwà Ànábì ẹ̀ ń kásẹ̀ sókè ẹ̀ ń nawọ́ sókè àmọ́ ìlànà tẹ́nìyàn gbé wá ẹ̀ sì máa tako ìlànà tẹ́nìyàn gbé wá ẹ̀ sì máa fìyà jẹ ẹni tó wá fẹ́ ṣe ṣẹ́rí àwọn èèyàn ó lè mọ́ wọn lù ìdè bíi pé wàláhì làzim ẹni tó bá rí pé ó ti ń gbìyànjú láti fẹ́ tẹ̀lé lánàá nẹ́bí sallallahu alaihi wasallam ṣẹ́ ti rí ojú ọkùnrin ní ojú obìnrin tẹ́wàá tàwọn obìnrin ló tẹ̀ wá burú jù tó máa ń ṣe fáwọn ọmọ obìnrin yìí á kí ló dé ẹ ọlọ́run ẹ ọlọ́run so ìlú tó nílùú tó ní tó lọ́ba tó níjóyè tó wọ́n sì rí ọmọ tó yẹ kó fẹ́ tó pé òun fẹ́ máa ṣẹ̀sìn ọlọ́run ẹ wá máa wà bò sí o àwọn ọmọ kan bẹ tó yẹ kó kílẹ̀ sẹ́yìn náà ipa àwọn ọmọ aṣẹ́wó ni wọ́n wọ́n sì ń ba yín gbé wọ́n wọ jeans wọ́n wọ tight wọ́n wọ gbogbo wọkúwọ̀ wọ́n yọ yẹn kalẹ̀ so gbogbo tí àwọn ìyá àwọn èyí ṣera àwọn ń ṣe wọ́n sì mọ̀ bá yín gbé nígbé rọrùn ẹ̀rí ní ẹ̀sìn ní bá wọn fa wàhálà kankan ẹ̀ní bá wọn jà wọ́n di irun burúkú sérí ẹ̀rí gbogbo oríṣiríṣi ni wọ́n bóra tó ẹ ní bá ń fa wàhálà kankan àmì tó bá ní òun fẹ́ máa lo hijabu ẹ̀sìn hijabu ẹ̀sìn ọ̀daràn wọn àwọn yẹn wá bá débi pé wàhálà wọn sì pèlèfà pé wọn sì máa lọ lè rẹ́pù àwọn ọmọ obìnrin torí kó nìyẹn kó wọn sì fà wọn lọ fọkùnrin ó yẹ máa rẹ́pù rẹ̀ áá nítorí pé ń ṣe ẹ̀sìn ọlọ́run ọba síbá kí ló dé tí ń jò lẹ ẹ̀sìn yẹn rí ń jò la gbọ́ orí ipe ọmọ tí ó ń wọ ṣòkòtò jíǹsì káàkiri yìí ó à ń gbé ọlọ́lẹ́ ọkùnrin kan máa rẹ́pù rẹ̀ ẹ̀ ní so ìdí ẹ̀ ṣé ẹ̀ tí ẹ máa ń fi yàn lọ́kọ̀ tipa ni arífẹ́ mọ̀ àníkan níyàn ní kùkù kan lù ní igi kan tó gbẹ ẹ wà ní ẹ tó wá ní àwọn oko burúkú tẹ̀ máa ń gbé àwọn ọmọ ọlọ́mọ lọ ìwà ọmọ iná tẹ̀ ń wú tẹ̀ mọ̀ pé láyé ní ìrọ̀lẹ́ ìrọ̀ àlìjẹ́nà ẹ pé mọ̀ pé láyé lọ́mọ àlìjẹ́nà ìwà iná ní sìnbẹ̀ lọ́wọ́ yín ẹni wọ́n ti ní àwọn oko burúkú sẹ́ni gbogbo ẹ̀ tẹ̀ wá ń gbèdéko ní ẹ máa gbọ́ ẹ máa ni wọ́n bá wọn fi ẹgbọ́ ọwọ́ kò burúkú tó yẹ pé òru ní wọ́n tún wá gbé ọmọ ọlọ́mọ lọ òru ní wọ́n gbé obìnrin lọ pẹ̀lú ọ̀kadà wọn lè jẹ́ àwọn sínú ìlú tó pé wọ́n máa rí fún ọmọ ọlọ́mọ ẹwu ẹwu ẹwu àdánwò ọlọ́run ṣé ẹ̀sìn ọlọ́run lélẹ́ yìí mọ̀ ní ẹ̀yìn yorùbá ànábì ní ẹ̀yìn ni ó bá jẹ́ pé ó fẹ́ràn ìlànà Ànábì sallallahu alaihi wasallam kódà tó o bá sì lè ṣe ọ̀rẹ́ ní ti ń ṣe ó jọ pé tọ́ tọ́ n tó da ní ṣe dé àmọ́ sí lè ṣe ni kílẹ̀ lọ́mọ yìí kílẹ̀ ni wọ́n ṣe fún ìgà òkun ẹ̀kẹ́ ni wọ́n kúnlẹ̀ wọ́n kúnlẹ̀ yìí ti ń ṣe zìnà yìí ti ń sẹ́yìn lẹ́yìn tẹ̀ mọ́ ńkọ́ kílẹ̀ lọ́mọ ló rí pò ń tó pé ó wà tó oríṣi mẹ́ta báyẹn ó tiẹ̀ ti pọ̀ tí mi tiẹ̀ ti mọ́ fojú rí tó níbi tó ní tó ọlọ́run kàn nípa ẹnu mi ò débẹ̀ lónìí náà ni. so kẹ́ni kan wá lóun ó dìde pé òun ó dìde sí irú ọ̀rọ̀ burúkú yìí ẹni tó ń gba àwọn èèyàn nímọ̀ràn àti ẹni tó pé wọ́n jọ ń rẹ́pù ọmọ kẹ́ni kan wá lóun ó dìde sí dídì láìta lóun tó ń wọ́n ṣe ẹ̀sìn ní ayé àtàlùkẹ́yàmà ni yóò ṣe ẹ̀sìn ní ayé yóò ṣe ní àlùkẹ́yàmà torí aburú ńlá ni ilé ìtẹ̀ ń ṣe yìí kò jálè kò ẹ tún mọ bẹ́ẹ̀ bí kò lọlé wá pé sáàgbọ́ àwọn mélòó náà ṣe lédè àwọn àwọn mẹ́rin yẹn mú kan nù wọn kálọ̀ lé wúwo mọ́ so ẹ dákun ẹ sì nílé kù nílé ẹ wà máa sọ pé àwọn kiri àwọn Christian pé wọ́n sọ pé kẹmọ́ lò jáàbù kẹmọ́ lò jáàbù ẹ̀yin gẹ́gẹ́ ogun tẹ́ ń gbé kò ìjáàbù gan kò lé ju ní tí àwọn Christian ń gbé ju kò lọ ni àbí ní fakọrọ wò là ń bá kú ní ní wọ́n á lòjáàbò ṣé ìjáàbù yẹn yàtọ̀ sí ìjáàbù tẹ́yìn náà ń lò ní tí táwọn ń lò ní skul ní ṣé bí ìjáàbù kan náà lẹ so òun náà ní ká bù sí nifak munafiki náà ní là ń bá kí tẹ́nì kan bá ti gbè lẹ́yìn aburú tó lóun ó dìde sí aburú bíní láì tààlà yóò ṣẹ̀ sí láyé yóò ṣe ní alkiyama bí ò sí láyé yóò ṣe ní alkiyama so òun náà ní pé mùsùlùmí ìlànà Nabi sallallahu alaihi wasallam òun la ní tá a lè fi sóríire láyé àti níjọ́ gbin alkiyama fẹ́ẹ̀rí na umar bin abdulaziz ga khazifatu rashid al-adil radiyallahu anhu ó ní sanna rasulullah sallallahu alayhi wa sallam ó ní anabi sallallahu alayhi wa sallam lànà ìlànà kakalẹ̀ wa wulatul amri min ba'di sunanan àtàwọn tó tún jí àwọn tí wọ́n tẹ̀lé àwọn khulafa wọ́n la àwọn ìlànà kakalẹ̀ akhadna biha wọ́n láwọn ti tasdiqan bi kitabillah torí a fi tẹ̀lé a fi gba tírà ọlọ́run lódodo ni wastiqmalan li ta'atillah òun la fi jẹ́ kí tẹ̀lé àṣẹ ọlọ́run ọba kó pé ẹ̀rí òun la fi tẹ̀lé ìlànà Umar ibn Abdul Aziz ní sọ bẹ́ẹ̀ o wa quwwatan ala dinillah ẹ̀rí ìlànà yẹn ló lè mú agbára bá ẹ̀sìn ìlànà táwọn ẹbí là kalẹ̀ táwọn sọ̀rọ̀ bá ń rìn yẹn òun ló lè mú agbára fún ẹ̀sìn gbogbo ẹ wọ́n á yan àwọn ìlú jẹ wọ́n á ń ṣe kí nìkan jẹ wọ́n gé òtún yan òtún yan ààrẹ jẹ ẹ jẹ yálàyàyà ẹ jẹ pàánù yà pípẹ́ yẹn gẹ́ ti ṣàbòsí fẹ́sìn yín ẹ ti yapa ẹ̀sìn ẹ ti yapa ìlànà ìlànà tẹ́sìn yín là kalẹ̀ tún ìdìmẹ́sìn yẹn wọ́n lọ́mọ ń jẹ́ kúwọ̀tẹ́nì aláàdínìlá ìtẹ̀lélànà anábì yẹn ni kúwọ̀tẹ́nì aláàdínìlá òun lẹ̀sìn wọn ni mọ́ni amílẹ́bíyà muhtadin ẹni tó bá lò lànà yẹn yóò sì mọ̀nà yóò mọ̀nà ومن خالفه اتبع غير سبيل المؤمن انتم بتلوموا ما تاخوا لنا النبي ẹni yẹn ìlànà míì ní orin ò lè rìn ìlànà mùsùlùmí ẹni tó bá fẹ́ràn ìlànà mùsùlùmí ó fẹ́ràn ìlànà nábì ni kódà bó ò tí ì máa ṣe ó fẹ́ràn ẹ̀ ó fẹ́ràn rẹ̀ pé ah kìíní yìí dé tọ̀ àwọn ò tí ì lè máa ṣe ni tó kódà wá gán bẹ́ẹ̀ lọ́run kójú kó rọrùn ẹ̀hẹ́n àmọ́ pé á gbé ogun tì í ha àníjí kó fẹsẹ̀ múlẹ̀ تقول الله سبحانه وتعالى يريدون ليطفئوا نور الله بأفواههم síbẹ̀ fẹ́ kí á lù súnà máa yọ káwọn ti ń ṣe súnà kan máa jáde kẹmọ́ rí wọn ẹ̀rí bá ṣe ń pọ̀ sí ni ẹ̀rí bá ṣe ń pọ̀ sí ni ṣé agbára ẹnìkan ni ṣé ohun tí iṣẹ́ ẹnìkan ni ẹ̀ka inú jòkó kẹ wòye kẹ wòye ṣé àwọn ní ìlànà bàbá yín lẹ́yìn tẹ̀lé bàbá yín bàbá wo ni bàbá yín wo ló ń ṣe bídíà bàbá yín wo ló lànà lọ́lọ́lọ́ pé tí èpè súnà nẹ́bí ni láwọn fẹ́ ṣe ṣùgbọ́n bàbá yín wò ní ní sọ pé kọ́mọ lọ rẹ́pù àwọn èèyàn báyìí kẹ ló máa rẹ́pù wọn tani tani ń sọ bẹ́ẹ̀ tòtò pé ìlànà ìlànà burúkú yẹn lẹ́sà wa ẹ̀yin náà lẹ́yìn náà lẹ́ wà ń di gbogbo aburú yìí gbàǹgẹ́rì èèyàn yìí náà ni ẹ̀yin náà lẹ́ gẹ́rì èèyàn lẹ́ wù sáré lẹ́sẹ̀ gbogbo ẹ̀yin yìí ẹ̀yin aláburú yìí náà ni ẹ̀yin náà lẹ́ rí ẹlẹ́dẹ̀ mọ́lẹ̀ lẹ́ rí ajá mọ́lẹ̀ ẹ̀yin yìí náà ni ẹ̀yin yìí náà ni ó ṣe ni ẹ kó oúnjẹ jáwọ́ gbogbo lójú rẹ̀ bí èyí so wọ́n ti mọ wọ́n ti mọ fẹ́ ṣẹ̀tẹ́ wọ́n ti mọ wọ́n ti mọ fẹ́ ṣẹ̀tẹ́ فالنبي صلى الله عليه وسلم يعني عمر بن عبد العزيز عزيز الخليفة الراشد عليه رحمة الله قولي ومن خالفه اتبع غير المسلمين وولاه الله ما تولى انتم باتلون قل لنا النبي يوسف سنتين شيئا لهم دادا قل سافيور لأيه وصلاء جهنم وساءت مصيره يعني هو نجا نمني àlámọ̀rí ibú ní ọ̀padà kángun ọ̀rọ̀ rẹ̀ ẹ̀rí iná já látàyé ó jìyà ó sẹ̀sìn ó yẹpẹrẹ ó yẹpẹrẹ tí tẹ̀lé lánàá lẹ́yìn tọ̀lọ̀ tí wọ́n bá jọ́ gbé ní alùkìyàmù tó lágbára fún jù bẹ́ẹ̀ lọ. tòun náà ni pé ìlànà ànábì yìí wàláhì òdodo tó kí gbogbo agbọ́dọ̀ tẹ̀lé ni gbogbo ayẹyẹ la gbọ́dọ̀ tẹ̀lé laqad kana وذكر الله كثيرا قل أجبت شو أي olùwání ìlànà ìrẹ̀dà لقد كان لكم أسوة حسنة، tó دم ń bẹ النبي صلى الله عليه وسلم، alaihi wasallam ìkọ́sí tó dá ń bẹ fún yín lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam síbẹ̀ lẹ́yìn síbẹ̀ ilẹ̀ máa sọ pé yẹn ní freedom ẹ̀sìn àbí kí òyìn ní freedom láti ṣẹ̀sìn tó wá ń wo ń ṣe tó wù ah, ọmọ oníṣòkòtò náà ń ṣe tó wù oníjíǹsì ń ṣe tó wù oníjàbùṣe wa dára yín tí àwọn nìkan máa rẹ́pù ẹ̀ wọ́n nìkan tì yín mọ́lé kánọ́kẹ̀ kánọ́kẹ̀ mọ́nulé wọ́n ní jẹ́ kọ́ jáde wọ́n ní fún lóúnjẹ wọ́n ní ṣe yankan tí ò jalè tí ò kún kankan fà á ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run wàhálà gbòòrò lé ìgàn tí yìí fi bọ́ sádánwò ọlọ́run bá ṣẹlẹ̀ ni sùkúrọ̀ nǹkan ṣàánú wa فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة ثم alágbọ́dọ̀ ṣe ẹni tí ò bá ṣe ẹni yẹn yóò sẹ̀sìn tòmú ni mo fẹ́ parí sura ọ̀rọ̀ taqwa yìí lónìí ọlọ́wọ́n ni wọ́n bẹ akhirati hum yuqinun ẹni tó bá ń jẹ́ olùgbàgbọ́ tó jẹ́ olùbẹ̀rù ọlọ́run ẹni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run yóò nígbàgbọ́ sí ọjọ́ gbìyànjú kìyàmà ẹ̀rí gbàtà àfa ń ṣàlàyé al-iman bil yawmil qiyamah wa tayaqunihi yóò dára lójú pé kò tún tá a fẹ́ ṣe ọjọ́ yìí dandan ni bìmánà bílbà àfi yóò dáyà lójú pé lẹ́yìn bàtà bá kú tán ọlọ́run bó gbúra dìde wal qiyamati adùnwájú ọlọ́run bákan náà wal jannati olùbẹ̀rẹ̀ ọlọ́run gbọ́dọ̀ dá lójú pé àlùjánnà ń bẹ wan nari ẹni tó bá jẹ́ olùbẹ̀rẹ̀ ọlọ́run tọ́nà ó fi wọn ṣe oníkàlùkù wa ìgbúrú àwọn kan yìí ó di sí ọ̀rọ̀ ó di sí ọ̀rọ̀ tó ṣe pé tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run ó gbọ́dọ̀ máa rántí rẹ̀ ó gbọ́dọ̀ máa paláyà ní gbogbo ìgbà gbogbo àsìkò ṣòun náà ni pé àwọn mùsùlùmí ìwẹ̀ tí wọ́n lé yìí ó kéèyàn ojú olùbẹ̀rù ọlọ́run kì í ṣe jẹ̀bẹ̀rù ọlọ́run ní kéèyàn lọ lè máa wọ aṣọ kẹ̀kẹ̀rẹ̀ àbí kéèyàn wọ́tọ̀ tó dọ̀tí láà àwọn kan tí wọ́n fi ń jú ọlọ́run náà ni mo kà bí ọlọ́run ní kí ipá mi kọ́ yìí kún kálukú náà kátó ló lè ṣe rìsáàchì ẹnu ayé àmárùn tí mo kà yìí lásán láti bá kọ́ra ó tó ó tó fún kálukú láti lọ lè dàìjẹ́sì ẹ̀ pé áá ah, ah, ṣe tó wà ayé ayé kọ́nà kọ́mọ́ ṣàjẹ́ kí a rẹ̀ jẹ́ kí n gbé báyà bí kọ́lù káyọ̀ ń fi ń wọlé gan nam. aleykum salaam wa rahmatulah bàtà. aleykum salaam ń dá yín lóhùn. kọ́lá aláṣọ kìlú kọ́sìmílá ti ta ọ̀pọ̀ wọ. ẹ kó ètò. alhamdulilah ẹ̀rí àmọ̀ràn tèmi ní ni pé tí ọlọ́run bá ní ẹni pàtàkì fún ẹni tó bá wu àwọn wà tí ò dá tán bá rí pé hmm. tí ẹ bá gbé òfin ní hmm. orílẹ̀-èdè tá a wà yìí yorùbá hmm. ní kẹsí láti ẹsẹ̀ kọ̀ọ̀tù. ẹ ṣeun jọrọ ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun àárọ̀ ọ̀gọ̀ ẹ ṣeun náà ṣe ti gbọ́ báwọn gbogbo ẹni tí wọ́n ti ń wo àbúyẹ ẹ̀sìn lẹ́ẹ̀ṣẹ̀ ẹ̀sìn náà lẹ́ẹ̀ṣẹ̀ náà. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Àkáwé mọ́ mi. Àmín. Torí òun pírọ́blẹ́mù tá a ní ní Nàìjíríà ti wà yìí. Gbogbo àwọn tó bá di pé a ti lọ lọ́hùn, a tún wá pọ̀ àgbákò àwọn èèyàn. Bẹ́ẹ̀ni. Oríṣiríṣi àwọn tí wọ́n ń fira lẹ̀ náà ni wọ́n sọ ṣe ẹ̀kọ́.

ètò ìdájú ọ̀nà ni kí n pèvà alukur'an síwájú bọ̀ tí ẹ bá fẹ́ fi ẹ̀rí fẹ́ni tó pé n tó gbàgbọ́ nìyẹn ẹ kú nídìí rédíò yìí sẹ́ tó tó akẹ́bá fẹ́ ṣàlàyé fẹ́ni tó pé nǹkan tó gbàgbọ́ nìyẹn kí wọ́n fi hàn kó wọ́n lóun rí inú tíra tiẹ̀ náà ni ó wà ń bẹ̀ tó kò sí nǹkan tó burú ń bẹ̀ fàmọ́ èèyàn gbọ́dọ̀ ní ìgbára lé yányá wípé òun lè wà jẹ́ sọ́ọ̀sì àbí ìrọ́fún pàwọ́rẹ́tì lórí wá sí ẹ̀ máa ń ṣe wallahu a'lam naam ìbéèrè tí mo ní ni pé nàmbà wán ẹ̀rọ àkùtọ́ bá di bí ọwọ́ ọ̀rọ̀ lẹ̀ hmm. náà bá àwọn gbọ́dọ̀ tó sún náà wípé báyà wọn ń já ìpín ṣé àwọn ọmọ wa ṣé ká má bu wọn lọ sí madrid ní àdìbáwò eléyìí oúnjẹ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì nípa ti dèjì tẹ́ sọ yẹn á ọ́ bà wá nínú jẹ́ púpọ̀ bọ̀dú ẹni tó bá bá ìlú ní situation bẹ́ẹ̀ yẹn kí ni irú obìnrin bẹ́ẹ̀ lè ṣe pé kọ́ sákúrò rẹ̀ ọmọ tó bá ti ń tèrò aburú báyẹn fún tọ́lọ́mù bá ti ní kọ́ bọ́ lọ́wọ́ wọn àló kó burúkú náà ń gbé wọn lọ fẹ́ wọ́n ní oko oko oko òṣìṣẹ́ ń gbé àwọn ọmọ ọlọ́mọ lọ gbogbo àwọn ará oko gbogbo yín àníṣe bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ìyẹn lọ́dẹ sọ ara yín àlejò kálejò tẹ̀ ń gbà ṣẹ́dákun so kẹ́ ẹ lọ́dẹ sọ ara yín tẹ́ ń gbé wọn lọ́nu táwọn ọmọ bá ní káwọn ọmọ yẹn rí bí bọ́ ọ̀la ẹ̀ ọ́ dáa so kan kan púpọ̀ fún wa tó tẹ́ni nígbà ìbéèrè ẹlẹ́kẹ̀ẹ́jì tí wọ́n béèrè pé ọmọ kéèké kọ́ ni ó da kí ọmọ kan wọlé nígbà tí ilẹ̀ bá ti ń ṣú ìyẹn omi ìpè bóyá wọn ní lọ jáde lọ kí mọ́gírìbù ó kí mọ́gírìbù so wallahu a'lam bíbí láì dáàlà fún wa tí a bá fẹ́ pè mí so ẹni pè mí sórí nọ́mbà mi zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty four. 51 54 9 عبد الفتاح صار منو نقول السلام عليكم ورحمة الله وبركاته